تموت الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تمول الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإن الأفلام لا والعيون على رغم ما يمكر الماكرون يمكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تكون الحياة فضل يهون ظلمة الشر نحن السلام نحن السلام وهيهات هيهات يطفئنا الحال من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونصلي على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبين السعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين حمدا وشكرا وشكرا سيرا وجارة جارة حمدا وسكرا وشكرا سيرا حمدا وشكرا حمدا لله رب العالمين tí a bá fi gbogbo ní dúpẹ́ kò lánàá pọ́ bẹ́ẹ̀ tó tí a bá wo ẹnu tọ́lọ̀ ń ṣe lẹ́nu èsì sọ́dún kò lánàá kọ́ bẹ́ẹ̀ tó tàbá ro tàtẹ̀yìn mọ́mọ́ gẹ́gẹ́ nu ẹnu èsì ẹnu àlàfo èsì nìkan tọdún tó ìta bọ́ sí yìí labaníkà kú ọpẹ́ rẹ̀ wá àlèlú tán. kátó wá sọ rírò míì mọ́ èyí tí mo wá rí bẹ̀ ni pé tó bá ní bá ń gbà náà kápò ní ṣe bẹ̀rẹ̀ ọpẹ́ kápò ní kápò ní ṣe ìbẹ̀rẹ̀ pé a máa dúpẹ́ bí bá ṣe ń kàn án bá ṣe é dú lónìí á du bá tó lọ́la gbọ́dọ̀ tún la ọba àlejò ńlá májè ká yẹ pé dú tí tẹ̀sí ọdún yóò tó fi di ntáàbì kọ́. amiina. atọrọ ike àti ìgbẹ́fọ́ ànábì. sọlọ́dọ̀ àlùwẹ̀sẹ̀lẹ́mà. àtọ̀rọ̀ bẹ́ẹ̀ báwọn aráalé àtàwọn sọ̀hábà àti fún gbogbo àwọn èèyàn láti rí àwọn sọ̀hábà ìdúwánu lẹ́ àlẹ́ yẹn jùmọ̀ yìí lórí àwọn àwọn tàbẹ̀ àwọn tàbẹ̀ ẹ̀ẹ́n lórí lórí àwọn tábìwù tàbẹ̀ ẹ̀ẹ́n àwọn àlùfáà àwọn àlùfáà àwọn àlùfáà àwọn àlùfáà tí wọ́n ń gbàṣẹ ọlọ́run tí wọ́n ń ṣe tí wọ́n ń gbà tí wọ́n ń ṣe títí obì adórí àwọn tí wọ́n sà wá ń sẹ́ ní bíbí àti ní kíkọ́ ìgẹ̀ ọlọ́run ìgẹ̀ ọlọ́run kọ́mọ̀ bá wọn àmín. lẹ́yìn eléyìí á bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà la fi máa bẹ̀rẹ̀ lásìkò bàbá wa àgbà ìmáàmù lókè ọ̀fà bàbá wa dàbí tù. wọ́n ti kọ́ alẹ́ sí ó gbà. tọ́dún yìí náà ọlọ́mọdé àgbà. amiina. wọ́n bá ní bẹ́ẹ̀ lọ́hùn lórí gbogbo àlámàrí látòkè délẹ̀. bákan náà wọ́n bá ní dúpẹ́ lórí gbogbo àwọn àdámọ̀lì tí ń bẹ ńlẹ̀ yìí torí pé irúfẹ́ máa ma bí a ti bẹ̀rẹ̀ mo fẹ́ má ma bẹ̀. òde ni ká ti bẹ̀rẹ̀ àbí tinú sàárín ìlú ni ká ti bẹ̀rẹ̀ àbí tókè ká gbogbo ẹ̀yin jàmá ẹ pé gbogbo orílẹ̀ wa lájọ parapọ̀ bọ́rọ̀ lẹ́nu bí lóṣù ní gbogbo fìrìfìrì ti wá fìtú láyé. òsìyẹ ọkàn wá nínú ayé tó dá tó yìí ìláyé lẹ́kàlẹ̀ amdu fi za إلهي لك الحمد بإذا وذاك إلهي لك الحمد بإذا وذاك بدعاء نرجو ولا أمرنا rídọ̀ àkànáríjú aláàmúlìnà rídọ̀ àkànáríjú aláàmúlìnà. Bìká kánà máa kánà. Bìká kánà máa kana, Bìgẹ́rì kàlá. Bìgẹ́rì kàlá ẹ̀dùn. Bíká kàánà máa kàánà mẹ́gbẹ̀rẹ̀ kàlá. Àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀ tó jẹ́ pé àgbà tí ọba dájú dànù ni kò lè pé ògiri aráàlú àtọ́fẹ́ta. Bíká kàánà máa kàánà mẹ́gbẹ̀rẹ̀ kàlá. Àwọn akọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ní wọn bá bá wọn kọ èèbó tó lágbára wọn lọ fẹ́ yọ yín èèbó yìí wọn ni ọfẹ yọ yín. màá ní à èwo lẹ́yìn sì ń rí sọlédè nínú lágbáwá níbi àgàgà gbogbo wà gíní káfà wà. bìkà kánà máa kánà bìjẹ́ rí kàlá. bìkà kánà máa kánà bìjẹ́ rí kàlá àtàbí àòlìkà láàòlànà. wà á bẹ̀rẹ̀ àòlìkà láàòlànà. wà á bẹ̀rẹ̀ àòlìkà láàòlànà. ìlàrí ìlàkàlà àmúdù fi zàwàzàkà. Rìlá àkànáríjú àlá àmùrìnà. Rìlá àkànáríjú. حولك لا حولنا وهذا بحولك لا حولنا إلهي لك الحمد في ذا وذاك ذاك نرجو على أمرنا علوا كافنا ما كان بغير سلام وهذا بقولك لا لنا kò sóhun tó yẹ tó jọ pẹ́ lọ ẹ̀sìn òun kò sóhun tó yẹ tó jọ pẹ́ lọ tolúwa bá sóore tó dùn máa rìn kò sóhun tó yẹ tó jọ pẹ́ lọ kò tó yẹ tó jọ pẹ́ lọ kò sọ́wọ́ kúnlẹ̀ ọjọ́ pẹ́ lọ. Bàbá ó bá sórí kójọ báyìí kò sóhun tó yẹ kójọ pẹ́ lọ. Kò sóhun tó yẹ kójọ pẹ́ lọ. Kò sóhun tó yẹ kójọ pẹ́ lọ. Bọ́lá wà. Òjò tó yẹ kòjò pẹ́ lọ. Àfọ́ni ìláyí, ìláyí lákàlà àmúdù fi dáwàzáka. Ó pè ọba tó ní, ọba náà ṣe ń pè ọba tó ní wá pé ìláyí. Ọlọ́run ọba wá o. Lákàlà àmúdù fi sáàkàtà. Lẹ́kẹ̀lẹ́ Amúdù, ìwọ ni ó ní gbogbo ọpẹ́. Gbogbo ọpẹ́ tiẹ̀ ní í ṣe lẹ́kẹ̀lẹ́ Amúdù fi sáàkàtà. Ọpẹ́ ni fún wọn lọ́hùn fi sá níbi gbogbo èyí tá à ń fojú rí. Wàdáàkà. Gbogbo ń tá a lè fojú rí. Tó ṣe é fojú rí èyí tá a dárí. Tá à ń dárí tí ò pé fi hàn yàn bẹ́yàn fi hàn yàn kò lè rí àfọlọ́rọ̀ ló lè yé bí sáwà sáka níbi kárí lára ọ̀rẹ́ lára òbí lára àwọn àlùfáà lára ọmọ akẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ lára àjàmá lára gbogbo ẹni tí ń bẹ lára fi sáwà sáka. lára yìí lákàlẹ̀ àmójúwọ̀n mi sáwà wàzáàkà àtẹ̀yí tó jẹ́ pé àwọn ọlọ́rọ̀ gan ọ̀fẹ́ kan méjì á lágbára àti fi hàn yàn. záàkà tọ̀hún yẹn gbogbo ń bá lè tú sí ọ̀hún yẹn nǹkan tó pọ̀ ni. orí àná ń orí ìjẹta ń eré ẹjọ́ tí wọn ò tí ì bí wa tó fi ṣe kalẹ̀ dè wá ń bẹ̀ ń ìzá wa záàkà gbogbo ẹ̀ lápapọ̀ àwa kó ọpẹ́ rẹ̀ fún wọn Lakala amudu fiza wazaka rida atanari ala amurina tó bá rí bẹ́ẹ̀ ìdánrọ́kà ìyọ́nú wọ ọlọ́run nàìjú wa la amúrinà ńlá wa ń rànkà lórí ìsẹ̀mí wa tá a ti lò kọjá ìsẹ̀mí wa tá ń lò lọ́wọ́ ìsẹ̀mí wa tá a padà lò ìyọ́nú sí wọ ọlọ́run. àmín. àmín. àmín. كان ما كان بغيرك لا بك كان كان ما كان بغيرك لا بك كان ما كان بغيرك لا وهذا بأولك لا أغنى ìwọ ọlọ́run ni. máa kánà. máa kánà. wà máa sáyà kúrò. gbogbo ohun tí ń bẹ lókè ẹ̀fẹ̀ yìí. bíkà. àti sánmà àti inú rẹ̀. máa kánà. ìwọ ọlọ́run ló ń jẹ́ ọbẹ̀. bíkà kánà máa kò sí ń tọ́ dábẹ́ lẹ́yìn ìwọ ọlọ́run. بكان من كان بغيرك لا بغيرك لا بغيرك لا tá a bá ti mú wọ nìkan kó ń bẹ gbogbo nǹkan lá ni wọ́n kọ lórí ẹ̀ ọmọnìyàn tí òfin tiẹ̀ ṣe tọ́lẹ̀ fẹ́ káyé wọn dáa lá. bìkákánà. ما كان بغير كلام ما كان ما كان بغير كلام kò sí ti ń lo tó lè bẹ láì sẹ́gbẹ́ ọ̀rọ̀ ní ọbẹ̀ tí ó sì wàá máa bẹ àfi bíbélì rẹ̀ bá ń so dìdì yóò ń bẹ̀ lóko. ló jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tọmọnìyàn máa sọ gbogbo òṣè máa ṣe ó yẹ kó máa dá lórí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́. Allahu akbar. tó bá rìn tó bá jókòó tó bá sùn tí bá ń jẹun gbogbo tí bá ń ṣe kó máa ṣẹ́ǹṣẹ̀ pé kò sẹ́ni kẹ́kẹ́ ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe é ṣe. bíkà kánà máa kánà bí kẹrẹ kàlà wàá sábẹ̀ àwọn ìkàlà ọ̀lànà wàá. àwòlíkà agbára àwọn ọlọ́run lè léyìí. láhàùlánà. láhàùlánà kí ní lágbára kí ní. àwọn ẹrìbì ẹrìbì ẹrìbì bẹ́ẹ̀ ti lọ lẹ́gbẹ̀ẹ́ wa jẹ́ jìnnà sí wa kò lè bìnìyàn bá rònú ó yẹ kó sọ pé kó sọ pé kó sọ pé kó sọ pé kó sọ pé bìnìyàn bá wọ̀tún ẹ̀ tó sòwò sí. ara ẹni tó ti kú tipẹ́ ti tipẹ́ ara ẹni tí o ti tí o jẹ nìyẹn pẹ̀lú bí èyí lè mẹ́fẹ̀ẹ́dọ́. bìnìyàn bá rònú ó yẹ kó sọ pé kó sọpẹ́ kó sọpẹ́ àbá ọ̀tún rẹ̀ tó sí. Ààrẹ ni tó ti kú tipẹ́tipẹ́. Ààrẹ ni tí òkú tí òjì níyà. Pẹ̀lú ìgbéyìn lẹ́wọ̀n ló ń pẹ́. Má ọ̀rọ̀ lé bàbá ìmọ̀mù lọ́wọ́ kí wọ́n bá ní. ṣé gbọ́n nàbí àwọn onísọ̀nà ká ya yáyà díẹ̀ kà lémi. ẹ bá ń wá ga fún ẹ bá gàkà wá síbẹ̀ yẹn ẹ wá kùsì kà wá síbẹ̀ yẹn ìmáàmù dòun bẹ̀ yẹn báwọn ẹ dó báwọn ẹ wá gàkà wá síbẹ̀ yẹn. bàbá mi ìgbà ẹ kí ẹ ká àga rí dúdú. ara ń tí akówábí lọ́dún ìwà dúpẹ́ náà nù kọ́ yẹ kí ẹ máa wà ń yàrá ńgbà tọrọ bá kan ká dúpẹ́ lé èyàn máa dóorí ọlọ́mọ ni nígbàbá délé kí ó láàárọ̀ yìí tó ru ohun tó rù wá Saudi wà lọ́kẹ́ mọ́ ń sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí pé kọ́kọ́ bẹ́ẹ̀ bí wọ́n pé ṣé wọ́n mọ̀ wọ́n torí wọn máa fi bẹ́wájú mi ní lásìkò yẹn kò sí kankan tó wà rígbérégbé gbà tí wọ́n wà lè ké o mi wàá lọ sí wọ́n mọ̀ wọ́n mọ́ mi fẹ́ mi lo yẹn mọ́ mi lọ sí wọ́n mọ̀ wọ́n mọ́ mo kà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn straight bá ń sọ lọ bó ṣe lo lè ké o máa fi ń dá wọn lẹ́kọ̀ọ́ ní mọ̀ ń bọ̀ lórí ọpẹ́ tí èyí náà tún kó sínú tí a bá lè rí bí ọpẹ́ ta kó wá ti pọ̀ tó láti bẹ̀rẹ̀ wọn ti máa já sílẹ̀. ẹ kọ̀ǹtínà kọ̀ǹtínà. ẹ kọ̀ǹtínà wọn máa já sílẹ̀ títí wọn fi já dé ogun pa. ama wa tu ama wa tu nti mbẹ́mbẹ́ díẹ̀ díẹ̀. ẹnna sábà ní kọ̀ǹtínà wọn kà máa ń gbà. Ah, ìṣẹ̀lẹ̀ yọrọ. máa bú bẹ́ẹ̀ lápapọ̀ ọlọ́mọ bí ọlọ́wọ́ gbà lọ́wọ́ wa. àmín. tí wàá sàdúrà fún wa peter siri bẹ̀rẹ̀ kí mo wá kí àwọn ọpẹ́ yẹ bọ́ lọ kí mo wá kí bọ̀ lọ ọpẹ́ kẹta á dùn parí ọdún yìí ni. bẹ́ẹ̀ bá gbàgbé jọ̀mọ́ ọdún tó ta àkọlé rẹ̀ tàbá gbàgbé pé bẹ́ẹ̀ náà lẹ́sìn pé àkọlé pé àwa dúpẹ́ náà gbogbo tí o òun náà yọ o àmọ́ ìjẹ́ wàá yàtọ̀ ọpẹ́ ti ibi tí ọpẹ́ tá a kó wá pọ̀ dé àti wàá dúpẹ́ lórí àwọn ọmọ tí à ń ṣàdúrà fún kọ́lọ́njó yìí wọ́n gbà á jò lọ́dún ní orí wọn ti gbà á jò. o. gbogbo ọmọ kẹtí ń kànákànná kànákànná kátàkátà kátàkátà kálákálá kálákálá bí ẹni wọ́n fẹ́ràn kálá jẹ ká. tí wọ́n ti kálá kan. so ẹlọ́run ti wá gbàdúrà lọ́dún yìí. àwọn fẹ́rẹ̀ yìí náà wà.

gbogbo àwa onísúnà ara ìtì ó bá ọdún ìgbé náà nìyẹn àwa tún bẹ ọlọ́run lọ́dún yìí bẹ́ẹ́ tó dodo lẹ́nu ìfẹ́sọ́dún ní ṣùgbọ́n a tún wá ń fẹ́ sí jù báyìí lọ kó dàbẹ̀ kù bò wá ó sì jẹ́ àlòkù ṣe tiẹ̀ kí dẹ̀kun rẹ̀ á dùn gbẹdẹgbẹdẹ kárí ná kárí lò kárí jẹ kárí ná. ó lànà ọlọ́run gbogbo nta wa kú wájú ọlọ́run pátá ní àwọn ìnáwó ńláńláńlá ọlọ́balẹ̀ ti gbẹ. pátá ń bẹ ń lé lọ́ngbàdúrà yìí fún wọn asẹ́nbẹ́ lókèrè lọ́ngbàdúrà yìí fún wọn. ní àyà ìsinsọ́dún nìyí mo di bàbá ìtí ò dọ́gbọ́n jẹ́ mo di bàbá rẹ̀ lóbi bàbá ń tí ò ṣe é bínú dà tí bá fi ṣe sàmíyà o tàbí làwùsíyà o fẹ́ pé oníkanjan bá ní kò ṣe é bínú jẹ́ n kò lè bú ìyàjẹ́ wọn sí yàjẹ́ láwùsí ẹ̀ wọn wá di bàbá rẹ̀ lọ́dún yìí lánàá àlàfo òsín náà ń tọ́dún yẹ o. kò àní àtàmọ́ bàbá tí rántí lámà dúpẹ́ ẹ̀sàgbà bẹ́ẹ̀ ti mọ yìí owó two thousand yìí ẹ bá ń fi ṣe owó àdúrà tó wọ pẹ́ lórí gbogbo alápapọ̀ àwọn ìyá àwọn ìyá tí ọlọ́run pé kí wọ́n ó fọwọ́ sowọ́ pẹ̀lú ti ọlọ́run títí ọlọ́run fi ń ṣe ṣe é lọ ìbànújẹ́ lọ́run fún wọn. àwọn ọmọ kéwú tí wọ́n fọwọ́ sowọ́ ní tinú àtòdè tí wọ́n gbẹ́mìíràn wọn gbọ́ mi kò sẹ́dá tí ì gbọ́ mi láyé èèyàn ilé òní gbọ́ kò sẹ́ni gbọ́ mi ayé tó dáa yìí lọ wọ́n ń sọ mí gbà yẹn ẹ̀dùn káyọ̀ tá a wà ń sìn wọ́n á sọ mí létí ẹ̀ ìwọ ló ní gbọ́ gbogbo ẹni tí o gbọ́ mi yìí láti ọjọ́ àmì bí kárí gbogbo ẹni tí ọlọ́run sànú gbàǹsàdúrà fún wa. àmọ́ bíbí àmọ́ bíbí tọ́lọ́run fi wọ́n tán wa létí ipa wọ̀ kàkà bírù wọn ipò wọ kàkà bírú wọn lọ́mọ á ní àwa ìyá àbímọ irú wọn táwọn máa bínú ìjẹ olóró la ìjẹ olóró la ní ẹ bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ fún wa káwọn àti fúnmọ́ bá wọn o. amiina amiina. bọ́lá bá yìí kó wọn. amiina amiina. ẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ fún Ìbàdàn ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ fún Ọ̀yọ́ state ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ fún Nàìjíríà ẹ lọ́wọ́ fún wa. ẹ sá kò wẹ̀ sínú àpò kan ẹ sá lẹ̀ ní sáǹpù ẹ̀ka gbé lọ sọ́dọ̀ ọba àlejò ọlá ọba ní buwọ́lù àníyàn láti dàyẹ èyí ká àtúntò tí kọ́lọ́ ọba nígbà bá hàrẹ̀ bá kọ́ àtà ìlà. amina amina amina amina. Hmm níṣẹ́ báyìí wọ́n fẹ́ pé nìkan fún wa ń sìn. lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ sílì láàyè yìí. dára àdékùn ọlẹ́ ọlọ́run tó tún ṣe ẹ fẹ́ kéde lórí. àbáṣànà ẹ lọ yá. ọmọ ọmọ ti kàtó lè wà ní náírà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله لما في تكين الصالحات والصلاة والسلام على عشرة الأنبياء من سنة جلال وصلى السلام عليكم ورحمة الله تعالى وبركاته حدثكم الله وبع الله سبحانه وتعالى أصلي كيف جفوان النبي صلى الله عليه وسلم اللي يقولوا على خيارة تكون لبشطة تكون لبايا كان علماء سبحانه شفا وفا اللي يقولوا على جوز كده علماء سبحانه كيف يرسوان أولا نوبة وبرك السر لدي لا يلي اللهم مثلا تكلم عن يوري ọlọ́run tó bá bá ní fi rọ̀ lọ́dọ̀ yìí ọlọ́run àìmọye ọdún kọlọ́mù kan ṣe fún wa. àwọn bàbá wa gbà ní àdàbìtù ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fáwọn náà ọlọ́run ìsàlẹ̀kùn dáadáa fún wa. àwọn wàkíìlù wa dọ́kítọ́rù ní àdàbí ní mẹ́tẹ́sífẹ́lẹ̀ àdàb ọlọ́mọṣà ní ṣe àlékún àdúrótì fún wa. gbogbo àwọn jàmá pátá látòkè délẹ̀ bẹ́ẹ̀ látòrí àwọn bàbá wa gbà láti òkè lélẹ̀ àti ṣùgbọ́n wọlé وجعل الجنة مثواه àbẹ̀lẹ̀ ọba àdìsí lámúṣọ ní pẹ̀sẹ̀ dandan fún wa. ní àwọn afa kàrìkàrì tó wà ní ìkànnì tó lójú tó ti lọ a ti tọ̀wọ̀tọ̀wọ̀ a ti kí ní kí sínú tẹ̀síra Ramadan ti ọdún ọlọ́pẹ̀ ní fourteen thirty nine ọdún yìí. àbẹ̀lẹ̀ ọba àdìsí ọlọ́pàá lọ́mọ́sá ti tẹ̀síra ní wọ́n rọ̀ fẹ́ẹ́ nìkan kan wa. àtàwọn bàbá tí wọ́n máa sọ àtàwọn táwọn máa gbọ́ ọlọ́mọ́sá ti wúlò fún wa káàkiri àgbáńlá ayé ọlọ́mọsàájú wúlò fún wa ọlọ́run lọ́lọ́ ní táwọn bàbá wa gbà tí wọ́n ní kí a sì kéde ẹ̀ náà ní wípé pẹ̀lú ògbó ọlọ́ọ̀bù ìfẹ́ láì tà á dá ní ọdún ni ọlọ́run bá àdìgbẹ́ látún ṣe àlékún àánú rẹ̀ àti ìgbàdúrà fún nọ́ṣùrù dáhàwà ti rúbọ̀ ìdúwọ̀lẹ̀ làánà níyẹ̀ ti هذا العالم الإنساني بإذن الله تعالى ọlọ́run bá àdìgbẹ́ látún ṣe ìgbàláyè fún dáhàwà ní ọdún ni láti tẹ̀síìrì wa ní ààyè yìí lọ́nà méjì gbàǹkọ̀gbàǹkọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé bí àwa ṣe wà ní kàlẹ́ táwọn ò gbọ́ wa báyìí wọ́n gbọ́ wa káàkiri àgbáńláyé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bákan náà wọ́n wò wá náà káàkiri àgbáńláyé fún àwa tábà wá ní èèyàn ní ìta nàìjíríà àbí tí wọ́n ti ní ipò tí wọ́n lè wà ní ààyè yìí tí wọ́n ti wà nílùú wa ní nàìjíríà bíbí ṣùgbọ́n tí wọ́n sí bàdàn a lè fún wọn ní àwọn ọ̀nà wọ̀nyí láti jẹ́ pé wọ́n mọ̀ wọ àwọn bàbá ní láì bí wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti wà kálẹ̀ lọ́wọ́lọ́wọ́ so ara ti wà ní bíbí ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn bàbá ní ká ilé múná ká wá bá wa so àwọn àfa wọn ti wá ní kí wọ́n bàbá ní ṣètò rẹ̀ lọ akí àwọn bàbá wa gbà ní ìmárólé àbẹ́lẹ̀ màlíkẹ́ lápá lọ́sàn àti ìṣẹ̀dá fún yín àwọn yóò nù mí sápẹ́ pé a sọ báyìí ọlọ́run jẹ́ ká rí sásọ pẹ́ ọlọ́run bá sàdíkẹ́ mi gbogbo fún wa èyí náà ni kẹ́ lọ́sàn kẹ́ lóru ọlọ́run kọ́ sàdíkẹ́ ṣe pẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run aláhàwùlà wọlé àkóhùwàtà ìlà ìlà ìlà àhìn. a gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ọ̀nà wọ̀nyí ni ká máa kéde fáwọn èèyàn alákọ̀ọ́kọ́ ni wípé fáfà ní ibùkọ̀ wa ta wà níkàlẹ̀ yìí ná tábà ti kírun sọ̀látù rẹ̀ á sọ̀rọ̀ tán á fún wa ní àwọn application kọ̀ọ̀kan ká sẹ́ẹ̀dẹ̀ sí wa eléyìí tí a ti ṣe ká ti kẹ́ ẹ̀kan lẹ̀ ká ká pé dùdù lá pẹ̀lú orúkọ àwọn bàbá wa gbà láàyè application à ń pè ní application Fadilatu Sheikh Tajudeen Al-Adaby babalajẹ ni fara ti send application yìí fún wa a ó máa sẹ́ndẹ̀ fáwọn èèyàn tí wọ́n bá sílẹ̀ àràǹdì wa bí wípé tọ̀ tẹ́ ẹ bá ti wọlé sí ní application yìí o kí wọ́n login pẹ̀lú gmail wọn àbí facebook wọn eléyìí tí wọ́n ń lò nínú fóònù android wọn wọ́n bá ti wọlé síbẹ̀ àwọn lẹ́tọ̀ tí wọ́n ti ṣe lọ á rí níbẹ̀ àmọ́ fún pa afẹ́ mọ́ gbọ́ wọn láìpẹ́ lọ́wọ́lọ́wọ́ ní abala apá àlàáfíà wa lókè application yẹn nígbà tá a bá wọlé tán lápá àlàáfíà wa báyìí á rí ìlà tẹ́ẹ́rẹ́tẹ́ẹ́rẹ́ mẹ́ta kan tá a bá wọlé sínú ẹ̀ á rí àwọn option àwọn option kan tí wọ́n kò fún wa ní apá àlàáfíà wa báyìí káwa lọ mú ṣé tajudeen rédíò tó bá ti lọ kílíkì ṣe tàjírí rẹ́díò wọ́n máa gbọ́ wa lẹ́ẹ̀kan náà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe lọ́wọ́. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tán lè máa gbọ́ wa náà ni wípé líǹkì kan bẹ fún àwọn tábà láǹfààní àti wolo WhatsApp WhatsApp wa náà ni zero eight zero WhatsApp eléyìí tá a sẹ́ndì líǹkì sí tabaka ti sálámà sí wa lẹ́yìn ìrora wa pàtẹ́ sí ní ìsìn tabaka sálámà sí wa wípé salamu alaykum. Ramadan agbeni tabata ti sẹ́ndẹ̀ sí wa báwọn a sẹ́ndẹ̀ ní gbèsè Ramadan agbeni tabata sẹ́ndẹ̀ sí wa báwọn zero eight zero five three one one nine nine nine seven lẹ́ẹ̀kan sí zero eight zero tọ́lá fẹ́ fáwọn tó wà lókè òkun alẹ́sìtì plus two three four zero eight a fi plus two three four a fi pààrọ̀ plus two three plus two three four eight zero àìṣeun plus two three four eight zero láti pààrọ̀ òdo alákọ̀ọ́kọ́ zero alákọ̀ọ́kọ́ eight zero eight zero five three one méjì five three one méjì nine mẹ́ta seven kan seven èje ẹ̀yọ̀ kan. tọ́ba ti tẹ́lẹ̀ sí wa báwọn á sẹ́ndì líǹkì sí yín tẹ́ẹ̀sì máa wò wọ́n náà láìfù náà lórí Facebook tó yẹ pé àwa náà tá a bá fẹ́ gba ọ̀nà Facebook tá a fẹ́ gba láì tá a fẹ́ gba àlàyé tá a ń ṣe nísìn báyìí ṣàlàyé ti ọ́díò tá a fẹ́ mọ̀ wò wọ́n náà láì kákà wọnú Facebook wa tó ti wọnú Facebook wa á kàn tẹ Sheikh Tajudeen tó kàn ti tẹ Sheikh Tajudeen báyìí S H I E I K H S H. D-I-K-H adọ̀fi tajudeen sí ni T-A ayatollah rahmatulahi rahmatulahi T-A-J-U-D-E-E-N T-A-J-U-D-E-E-N W-E-N bá ti tẹ̀ báwọn yóò ti gbórúkọ wa in full yóò ti gbé lárúbáwá wa àti ìbò alákàtí kílíkì ẹ̀ráì yóò gbé wa wọnú péjì wọn lórí Facebook tó a ti gbé wa wọnú péjì wọn ká try ká like péjì yẹn lẹ́yìn wá sí ìlú kanṣọ lọ́wọ́ yìí tó a ti like wọn gbogbo ìgbà tá a ti bẹ̀rẹ̀ wá sí ìlú yóò máa notify ẹ̀ nìkan kan wá pé Sheikh Tajudeen is online is online is online is live wọ́n ti pé wọ́n ti wà ní wọ́n ti wà online báyà yìí o fọlá kan ti kílíkì ẹ̀rá yìí a kàn máa wọ̀ wọn náà ní ìdílé láì tààrà ọlọ́mọ nípa bàtà. kí nǹkan wáyé wa ń bẹ̀ ká wá bá àwọn afá wa wọ́n sàlàyé fún wa. nínú ọpẹ́ tí a dúpọ́ lọ ni pé. alhamdulilayi. alhamdulilayi. a rí pé nígbà mi bẹ tí máa ní di ká lo tẹ̀sírì méjì mẹ́ta àwa rí pé ìmọ̀ aru tẹ̀sírì káàkiri ọlọ́run ti ní kí ọlọ́ọ̀lọ́wọ́ tí ń síwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti ìmà so pẹ̀lú bẹ́yẹn ìlú máa gbé nǹkan àgbé síwájú ìsíwájú pẹ̀lú sí ìsinmi wájú wa ń bí sìn tí a bá ní ká fi ọkọ̀ kó wá gbogbo bí tí a wà yíkọ̀ bá tí ó wà mú aláǹfààní àti máa lọ káàkiri inú ẹ̀ tọ́wọ́ bá ti ń kàn án àdúgbò lórí èèyàn náà o. alhamdulillah. bákan náà ní tẹ̀síwájú. Hmm. àfàwájá láti máa fi tàbí òní ọmọ aka tẹ̀síìrì fún mi lọ́dún yìí tí màá wá tu so tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà máa kà fúnra mi èmi náà máa tu fúnra mi mo ní àwọn ọlọ́run ti sàánú mi jù bá ń lọ bẹ́yàn bá ti sẹ́ yìí máa ń jèrè náà ni abẹ̀rẹ̀ rẹ̀ jíjẹ lórí kí a máa lo nta ṣe ń fẹ́ kọlọ̀njẹ ká lò pẹ́. àwọn ni wọ́n mọ̀ wá kà á ìní wọ́n mọ̀ wá tù kọ́lọ́ bá a sọ fún kàti gbogbo ẹ̀ wọn náà ní ọlọ́run náà hàwọn wọn náà kú àtà. ní èsè bíkẹ́bì ti wá súra wo la dé lẹ́sẹ̀ láàmú súra tá a dé lẹ́sẹ̀. wọ́n ta ló mọ̀. àwọn afa ńlá ńlá ní ma náwó ifá. Allahu Akbar. màá láyé kíkà afa ńlá tó wà wájú ta ló mọ̀. sọ́sọ́ ni tẹkibẹ́ẹ̀r. àwọn ọkùnrin ọkùnrin yẹn. kí lórúkọ rẹ Abdul Wahab kí ni bàbá rẹ kí lórúkọ bàbá rẹ ẹ Saheed ayàwó la dé ayàkè la dé nusrata ni am sọ ma ẹ one oh seven láti òsì ẹ̀sọ́ pé kẹ́tù bẹ́ẹ̀. aláàbá ó gbà pa ọlọ́run. ọlọ́run fún mi láàbá o. àmín. ọlá mi ọlọ́run. àmín. ọlá kún fẹ́ yà kún. àmín. ẹ ẹ bá ń kọ́ pẹ̀ sílẹ̀ tó bá ti tán kọ́ wá gba ẹ̀bùn o. àdúgbò ọlọ́run o. alhamdulilayi. ayàtà lórí one oh eight ọlọ́run jágúnlẹ̀ ayọ̀ bó ṣe pé akàtì ẹ̀ka kùránì làbá ń lọ lé lọ́dún lọ́jọ́ tòní ọmọ ti àwọn ti dúpẹ́ òní ń jímọ̀ ẹni òní ti lọ́jọ́ àdúrà wọ́n sì ṣe fún wa nígbà tó ń ṣàdúrà lọ́wọ́ bàbá ìmọ̀ró lé wọ́n ti wọlé sí àná wa ọlọ́mọba ní járí wọn pẹ́ o. níwòye ìsìn bàbá ń bẹ lórí hílà kan nípa ẹnìkan kan ò ká kí wọ́n sọ láyọ̀ àfọlọ́ tó dá wọn. gbogbo ìsìn bàbá ìmọ̀ró lè yí pẹ́ńta nítorí màmá wa àgbà tí wọ́n dàgbà sí wọn lọ́wọ́ wọ́n di àgbà màmá dàgbà gan tààrà wọ́n sì dàgbà rí bàbá wa ní èmi lẹ́ran lè ké èmi náà ní màá ṣètọ́jú yín fúnra mi múra wọn ni ẹ máa ń tọ́jú ìyá wọn èyí wọn pẹ́ǹta àmọ́ lọ́dún yìí bàbá ti sọ̀ kalẹ̀ láyọ̀ ẹ̀ kọ́lọ́mbani kẹ́ màmá o. àmín. ọlọ́run. Eh, bàbá wa pẹ̀lú náà bóyá wọn náà ń bọ̀ ní ọ̀nà kọ́ba ní sọ wọn dé láyọ̀ àti wẹ́n tí ó tún níbẹ̀ náà kọ́ náà sàánú wa. ní báyìí wọ́n ka suratul An'am fún wa àyà one oh eight wọ́n sì ka one oh nine wọ́n oh fi sọ̀rọ̀ kọ́nà ń fa ní ìyókù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم فذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجوهم فينبئهم بما كانوا يعملون وأقسموا بالله جاد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الحياة عند الله وما يشعركم أنا إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيان يعمهون

كذلك سينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجوهم فينبئهم بما كانوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون الله الرحمن الرحيم أهل أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآية عند الله وما يشعركم لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ẹ̀kọ́ ńlá ìní ọlọ́run ọba àlejò ọlá ní ń kọ́ wa níbi àyà yìí. ọlọ́run fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ ńlá. kálímà wá hù kálímà ẹsẹ̀ ẹ gbé nǹkan míì tí a lè rò pé tọ́lọ́ ńlá fi ṣe àmọ́ bẹ́ẹ̀ pé láìfẹ̀ kọ́ sí kọ̀fẹ́ wa fún bẹ́ẹ̀ ilé ìbẹ̀rẹ̀ fún àǹtẹ̀sí ọdún yìí. tafsiri tí a ń lò ní àtàwùsẹ́ alimunẹ́. في العقيدة والشريعة وال... في العقيدة والشريعة والمنهج والمنهج للأستاذ الدكتور وهبة الزهيلي بذل الله إياكم الله آه طبعا هو قطري نعم akọ́ládọ̀ àwọn àlùfáà pé àyíká máa mú tẹ̀síìrì kan à ń tẹ̀sà tẹ̀síìrì ni. ìgbà tí bàbá wa tá à ń lo tẹ̀síìrì wọn tí tẹ̀síìrì wọn tó parí síbi tí wọ́n ti dó ná. bàbá abúlé ọ̀sẹ̀mìn rahimahullah àwa wo tẹ̀síìrì míì wo la tún lè mú tó lè jọ tiwọn pẹ́ jẹ́ náà ìyẹn a máa lọ tẹ̀síìrì míì dáràn ntìsí bẹ́ẹ̀nù tẹ̀síìrì náà ni àfọ̀n tẹ̀síìrì ń kà àmọ́ ẹ̀rọ wà ń bẹ̀ tọ́ba yìí lè fi ẹ̀rọ ń sára àwọn èèyàn wàhálà ni. akú fáírọ́ọ̀sì ti wọn nìyẹn. láti wá wò yí pé tẹ̀síìrì jọba ti bàbá wa yìí tá a lò yìí mọ náà ni tẹ̀síìrì yìí débi ìwọ̀nba ráàyè wà kọ́ lọ́wọ́ fi wá ti kò ń gẹ́. àmín. so jésù kẹlẹ wa wà yìí àmọ́ bí n tí gabi sọ àti pé etele ìṣèjọba náà fẹ́ tẹ́lẹ̀ náà a máa ń lọ́nu àwọn míì náà so ó ti wá rọrùn pẹ̀lú lílo jihad jihad àfúrúbí ìyẹn látọ̀ kò ní jẹ́ ká máa di wàhálà ẹrù àrùn tí a kiri kò ní ká máa tó àlùfáà wa àbúrò àyínà ọlọmọsàánú ẹ. àmín. níbi ọdún mẹ́ta sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ lóko wá polówó kínní fún mi. bàmá lọ́wọ́ àwọn èèyàn mi mo ń sá wọn lọ́wọ́ ẹ̀ sẹ́mọ́ gbé lọ. dunya bàbá kìnìún fẹ́ yín ni ẹ lè lò dunya. èmi ọmọ wé ààrẹ ìjà ni ẹ ṣe fún. ọlẹ́yin gbẹ̀gẹ̀ ni ẹ ṣe fún. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọlọmọsàánú àfáà náà. àmín. àmín. mo rà ń gbà náà olùṣẹ́ṣẹ́ àmọ́ bàmọ́ lọ ọmọ abẹ́ mọ kẹ́kọ̀ọ́ níta àwọn ènìyàn ẹ wo ẹ̀yìn náfìlà ń tèmi ọ̀nà yẹn lẹ́yìn ẹ máa gbé lọ lọ́mọ lò ó mákàtà ní padà ń bọ̀ wá pẹ́ náà sì pé àmọ́ kiri àlélo kíní àbí kí ké kí ké kí fi lè lógun tí bá ń bá nú alihamudulilayi. kì í ṣe kí ni wọ́n kọ́ wa so mo kúkú wá fẹ̀sán sọ fún àmọ́ níta wípé ẹbẹ̀ kan bá ń ra lárúbáwá wá fáyán ìfẹ́ máa fẹ́ máa gbé dé ìbò ẹ má ìfẹ́ máa gbàtà ìfẹ́ máa gbàtà ilé ìbò kọjá lọ síbi ọ̀rọ̀ lọ́n. ọjọ́ nǹkan ti ta ara débẹ̀ torí wọ́n ti ní bẹ́ẹ̀ ní ẹ̀sán àwọn ló kún bẹ́ẹ̀ ní láwọn òrìjìnà gan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá òrìjìnà bọ̀ ní ọ àfa àti ń bẹ lọ́hùn bàbá àràbọ̀ kọ́ ló máa ń sànú àfa náà. torí wọ́n kẹ́kọ̀ọ́ wọn yọ ní wọn lànà ọlọ́run bí kò máa ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ máa dá lẹ́kọ̀ọ́ lọ ó bẹ̀rẹ̀ ní orí àyà yìí a wà tún bípínlẹ̀ nsìn torí asiri agbẹ́gbẹ́ nǹkan asiri nsìn. agbẹ́gbẹ́ lónìí nípa báyìí ok ẹjẹ́ asiri àti wáyà yìí kákìrún ká máa lọ lé káwá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàdé lọ́la. àti gbogbo yòókù náà. kọ́lọ́mùsà fún wa. jama sùrọ̀ ọlọ́run náà yẹ o bàbá rántí dákọ yín gbogbo nǹkan ẹ̀sìn fọlọ́run lẹ́sìn ọlọ́run ṣe fún yín lẹ́sìn o. àmín. wọ́n yóò dàrú o. àmín láàánú ọlọ́run láhọ́rọ̀ lápá. wala tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha adwan bighayri ilmin. ọlọ́ni ẹ̀yin sọ̀hábà ẹ̀yin sọ̀hábà wala tasubbu ẹ gbọ́dọ̀ bú o wala tasubbu ẹ má bú ibi tí èrè bàbá pé nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́nu yorùbá lọ́jọ́ pé ọba lọ́dọ́bọ́wá lọ látàzúbù ẹ̀mọ́bù alàbíyìnà yẹ̀dìwúnà mi ń dúni láàyè àwọn tí kò ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tí í ṣe káfìrí tí í ṣe ọ̀bẹ bọ ẹ̀mọ́bù wọn ẹ̀wẹ̀ ẹ̀kọ́ bẹ̀ jàmá àwọn afọ́sọ̀lá yẹ̀ fún wa ìdí náà fi ẹ̀ gbọ́ o ìdí táyà fi sọ ẹ̀ gbọ́ ẹ má àwọn tí wọ́n ń pè nǹkan míì mọ́ àti à ń pè nǹkan kan mí lẹ́yìn ọlọ́run ẹ má bù wọn. yẹn pé ẹ má bu òòsà wọn nítorí kíni. فيسب الله عدوا بغير علم táwọn mọ̀ pé àwọn náà fẹ́ dátà wọn padà àwọn wàá ní bú ẹ̀yin mọ́ ọlọ́run yìí wọ́n bá wá bú torí pé òòṣà tiwọn náà tẹ̀ ń bú ni wọ́n gbà lọ́lọ́run. ó wàá bú ọlọ́run ti yín adíwá wọ́n bù kọjá àlà ìbéèrè yìí ní wọn ò fẹ́ kan ní làákàyè tẹ́lẹ̀ ah. ó làákàyè máa sọ̀rọ̀ níwọ̀n ẹ lọ bú ẹni tí ò làákàyè ah, bu ọtò pò ni èkó rẹ ti ara ẹ kí ni èpè padà kí ni èpè rẹ padà tọ́ba ní arákùnrin yìí máa dúró lórí rẹ yóò kó orí rẹ òpè orí bàbá rẹ òpè ìyálàjà rẹ orí rẹ òpè ẹ ẹ wọlé ọlọ adiwa ó ti kọjá ẹ bẹ́ẹ̀ ni tó ti bu ẹni ó bu ẹ lẹ́yìn kó o bu kò ní dún bẹ́ẹ̀. ìfọ̀ kò sí ìmà ìmọ̀ ni máa ń dàrẹ́ tì èèyàn láìpẹ́ náà bàdé jọ náà kó ṣe wá láàfà. kó sọ ma wá láàfà. ìmọ̀ ni tá ń bẹ lọ́hùn fún pé kó jogún ẹ̀ fún wa. mọ̀ ń bọ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ mímọ̀ à ń bọ̀ ńbẹ̀ ìmọ̀ ẹsẹ̀ ń dà pé ẹgbẹ́ ẹgbẹ́ kan ẹja máa ṣe nǹkan míì lọ kí ló ń ṣe lọ. <laughs> ìmọ̀ ìmọ̀ ni máa ó dàbọ̀ jẹ́ máa yé nìkan yóò sì yàtọ̀ fẹ́ ní tí ò ní à ń bẹ̀ ń lé ìmọ̀ àtọ̀ lọ́hùn ẹni tí ò ní mà lọ́sàáfẹ́jọ́. كذلك زينا لكل أمة أملهم ẹ wo sọ̀rọ̀ ọlọ́run jama ọba rí lọ́ba wa ọlọ́run ní tí ó bì ní pé ẹ̀yin èèyàn gbọ́ba ni pé ọlọ́run pè mọ́ rẹ̀ ọlọ́run ní ọlọ́run ńlá pé gbogbo. iṣẹ́ àwọn àjọ kan lọ́tọ̀ fún wa ẹ máa gbọ́ dáadáa o làbí ní kọjá là o ẹni tí ń bọ ọ̀pẹ ẹni tí ń bọ ọmọnìyàn ẹni tí ń bọ igi ẹni tí ń bọ odò ọlọ́run náà wà la sọ pé nǹkan tó ga jù láyé pọnu àti lọ́sọ̀tún. ìdí náà tí òfin ní wọ́ọ̀rì ó lè pé. èèyàn kù sí ọlọ́run. yóò kù lọ́sọ̀. yóò kù yẹn o. ọlọ́run ara gbogbo sí àwọn àjọ fún wọn pé nǹkan ń ṣe yẹn ọ̀rọ̀. tí ẹ bá ń wò ẹ máa di lára wọn pé wọ́n ti kíni ti jọ lójú parí. nígbà èèyàn wọ ẹ̀wù láti inú ilé rẹ̀ tó dẹ̀ mú bàtà tí ò wọ jáde tí ilé ẹsẹ pé yóò bọ̀ títí mbẹ́ ń padà sílé tí ń jáde lọ àárín ìlú nínú ọrùn nínú òjò tí ó sì bọ́ bàtà ó sì jọ́ lójú pa ọkàkú o. Ìdàlẹ̀ zayyana li kulli ummatin àbàlà. Ẹ wò yàtí wọ́n fi wọ́n lọ sí tẹ́ ògùn wọ́n lẹ̀ nínú alẹ́ lórí ìgbà mọ́jọ wọn lójú ọmọ ti báwọn. ọlọ́run ní ntọ́fà kazalika wọ́n sọ sẹ́bi ni pé àwa la ń fún wa. ثم إلى ربهم مرجعهم ọlọ́run ní ẹ má bá wọn jà ẹ má bá wọn fà á nígbà gbogbo ẹ̀ bá ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ tán ọ̀dọ̀ ọlọ́run ọba wọn tí í ṣèmi ọlọ́run ni wọ́n ń bọ̀. Ah, má bàa náà má jẹ́ o tún kó tiẹ̀ bá ọ. ìmọ̀ bá bá wàhálà tí ẹ tó ọbẹ̀ ṣe kò ní yóò dé. tí wọ́n lẹ̀ wọ́n ń bọ̀ wá bá mi lẹ́yìn o dáwà tiẹ̀ sọpọ́nná má mẹ́ẹ̀ bú mọ́. má bù kíní wọn. wọ́n dáwà lálẹ́ òní láì ṣe tọ́ fàyínà bí òun bìí lọ́wọ́. fàyínà bí òun bìí máa kàánú rẹ̀ àmẹ́lú. ọlọ́run ló ń wà fún ọ nírò gbogbo Ibo tá a fàsìkò náà ṣe kọ́lọ̀ bá lè gbà ní tẹ́lẹ̀. Ibo tá a fàsìkò náà ṣe kọ́lọ̀ bá ní ṣe olóore fún wa. Ládùá ni o. Ládùá ni. Ní ọdún ìdúpẹ́ ni o. Ìdúpẹ́ ni. Bani gba ṣiṣẹ́ olóore. Ọlọ́pàá ni gba ṣiṣẹ́ olóore fún wa. Wọlé àná Ọlọ́run. Wọlé àná rẹ̀ Ọlọ́run. Wọlé àtóbi rẹ̀. Wọlé àtóbi rẹ̀. La hawla wala quwwata. Illa billahi al-aliyyi